ọ̀pààyàn irúfẹ́ ẹni yẹn a lè túlẹ̀ tàbí ó ń dín ọ̀sàtìsẹ́ a lè túlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó fi ẹ̀sìn tó fi tún yàn án lẹ̀ tọba jáde èyí tá a fẹ́ mú lórí mu àkọ́kọ́ ni wípé rúkúnù ṣàrẹ̀ ká tó lè pè èèyàn lọ́daràn. bàbá á jẹ níyà bọ́yọ́pọ̀ àyàn náà ni á rí ẹ̀rí tọ́fẹsẹ̀ ẹ̀rẹ̀ yẹn tó fi rinlẹ̀ á rí ẹ̀rí òfin ẹ̀sìn tó sọ wípé ìjìyà tí ọmọ ẹ tó yẹ ká ṣe fún rèé tọ́lọ́lọ́ subhanahu wa ta'ala ó sọ fún ó ní bàbá tó rí òjíṣẹ́ tá a rí ìdájọ́ ọ̀nà sùn sọ pé ìyá rẹ̀. àwọn nǹkan méjì jáde ń bẹ̀ yẹn ọjáde sọjá pé náà sùn òde tá a ti rí tó di pé náà sùn ní. nǹkan méjì yẹn àdísọ àwọn ẹ̀rìnìyí àti torí sáájú kí lè má jọ̀dọ̀ àrọ̀ àwọn àbá àtọ́ pé kèé sọ̀dọ̀ ọ̀rọ̀ sùúlù ni ìdí ń jẹ́ jìyà ti wá lọ́dọ̀ àwọn èèyàn ṣègbọ́dọ̀ náà lè di sẹ́ńdà bákìrì ṣe tọkọta bùnú àtàtà nítorí àdínkùfò tí máa ń tọ́jú tẹ́lẹ̀ tí wọ́n fún ní nǹkan tó nítorí kọ́dá sí pé wọ́n ní Aisha ó sàṣemáṣe tó lóun ò ní fún máa. tó ti pé náà sùn dé àwọn olófin wọ́n gbà wípé méjèèjì yẹn ọ harama ọyìdà la jẹrìmá wàlá rùkúbá ilá bìnà ibẹ̀ làwọn àfọ olófin ti dúró lórí wípé àyè gbàyàn lórí jẹrìmá tọ́báyé fọ́lágbára láwùjọ tó lè da àwùjọ rú. irú ẹ̀ làwọn sàhábà ṣe lórí méjèèjì yẹn tí wọn ò tí ì retí tí kálukú fi ń fẹnu àtẹ kan nítorí pé ká ẹ pé ọmọ ìyàwó ànábì ká ẹ sọ wípé ọ̀sán ṣe ó ṣe dìnnà ọfọjọ àbí ọfọjọ ọmọọgbọ àwùjọ jẹ tí ètè ń gbégbé sẹ kó tó di pé gbogbo yóò bá àwùjọ jẹ́ àwọn ìgbésẹ̀ tó bá yẹ kéèyàn tètè gbé kátó máa tanná sun ìjìyà àti ìfi ẹsẹ̀ rinlẹ̀jọ́ àlègbè. Wọ́n jáde kúrò lábẹ́ kọ́ ìdá lá jẹ̀rìmá wàlà òkúba ńlá bìtàṣe. Orígun àkọ́kọ́ nìyẹn. Orúkọ ẹlẹ́kẹ̀jì nínú tá a fi máa fi ẹsẹ̀ rinlẹ̀ tàbí ìyá rinlẹ̀ fún yàn ó fi dórí ìpànìyàn tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun lè yí tá a máa ń pè nínú òfin ní a máa ń pè ní arúkùnù lè máa jí rúkùnù lè máa jí rúkùnù sẹ́rí ilé tá a sọ yẹn adúrófin ẹ̀sìn ọwọ́ rúkùnù máa jí kí pa arúfin ẹ̀sìn pé wọ́n lọ́pàá yẹn pa láti sọ pé á pa ó tún kúrúkúrú tá à ń pè ní máa jí ká tó dájọ́ ìpànìyàn fún kí ni tá a ṣe tá à ń pè ní rúkùnù máa jí òun náà láwọn kankan ó ní tàkì tàhí àtẹ̀fì tàkì tàhí àtẹ̀fì tàkìrù ní kéèyàn ronú nípa kan àwọ̀ ó sì ronú pọ́fẹ́ pààyàn ni àbó ti pààyàn ó yàtọ̀ sí pọ́pá ó ronú pọ́fẹ́ pààyàn ó yàtọ̀ fún wípé ó sì kí ni ọ̀pààyàn tó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìpànìyàn ẹ̀ṣẹ̀ ń gbé wá kè kọjá kúrò nínú bó sì ronú bóyá bá fi jókòó wípé làwọjá tọwọ́ mú balẹ̀ tàbí kíní kan kò fẹ́ wọ́n bá wá mú wá a sọ pé wọ́n lọ máa sọ ni a ní pé kí wọ́n fi léyẹ kí wọ́n fi pa nínú ṣẹ̀ríà Ìsìlámù nítorí pé Rasul Ọlọ́run Subhanahu wa ta'ala nínú àwọn. onílànà ayé àkùrán ọ̀pọ̀ tọ́lọ́ ní tí èèyàn bá ronú òun ọlọ́run ò lè fi múyàn ó dìbò ọba tó ṣe àyàfi bí kẹ́nikẹ́ ti fi tí èèyàn rò ló fi mú òun ni ní àdìdò maharam numaka ìlú èèwọ̀ ọlọ́run wà máa yùrí ní fi bìtúlùmí gbogbo ẹni ọba gbèrò tó gbọwọ burú. sẹ́kó gbèrò ni kò tí ì dé gbogbo ẹni ọba gbèrò ọwọ́ burú sínú ìlú maka ayé ọwọ́ ọlọ́run láwọ ọlọ́run wíkì ó mìíràn àdáàbẹ̀ àlè ọlọ́run tó lérò làwọn fi jẹ yìí sì jẹ́ yẹn ayá lórí èrò àyàfi bẹ̀yẹ nìkan níbi ni wọ́n fi pa. tọ́ba wá ti àjọ rẹ̀ tó ti ṣe tàdí bóyá lápòjúwe ó wò wípé ẹni yẹn bóun bá fún ní kankan jẹ tọ́ba ti jẹ yóò ó ti wá lọ ra nǹkan yẹn sẹ́yìn kó ti àjọra kọ́ fẹ́ pa ó ti rà ṣùgbọ́n ẹnu tó kù ni kó ṣe kí ni fún jẹ kò tí fún jẹ táwa pè lọ́daràn tó ní ìdìdìyà méjì làwọn amòfin ṣẹ̀rí òkú lórí ẹ̀. wọ́n wo orú tọ́lọ́ra tọ́fẹ́ fún jẹ. tọ́ba jẹ́ pé nǹkan tó jẹ́ pé téèyàn bá jẹ́ ọdẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́jọ́ sí lọ́lọ́ra. ó ti di mújírì nínú ṣẹ̀ríà. torí kó ti lọ ra nǹkan jẹ́ èèwọ̀ látara ẹ̀ kó ti dẹ̀ lẹ́sẹ̀. bádájọ́ tẹ̀lé àgùn ọ̀bá lè ṣe kìsọ́ọ̀sù fún wọn ó ti tàbírù wọn ó ṣe jìyà adájọ́ ó ṣe jìyà wọn lè má jẹ ìyà àkọ́pá yàn ṣùgbọ́n yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́sẹ̀ tọ́lá adájọ́ sẹ̀ríà ọ̀làgbára rẹ̀ ọwọ́ fi wa tó ṣe nǹkan yẹn tó fi pa ó ti wà nípò tí wọ́n pa tó bá jẹ́ pé nígbà tó fẹ́ ṣe ojú ọ̀sẹ̀rì padà ìgbé òun ọ̀sẹ̀ má á wo tó mu sẹ́rí padà ká tó wò dájọ́ tá a sì fún nínú ìṣẹ̀lẹ̀ àṣìlá tó bá jẹ́ pé ìjẹni nípa ni àkànnà jẹ́ pàpé tó bá fi lè ṣe ìtàwọn náà ṣe fọ́ ẹ̀rù ní ọbẹ̀ ṣe yẹn ọwọ́ àbá kò sí má irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀daràn sí i ọ̀daràn ni wọ́n gbé wọ́n jẹ yà wọ́n lè má jẹ yà apààyàn ṣùgbọ́n ọ̀daràn ni tí èèbá ti pé wọ́n wọ́n bá wọ́n bá halẹ̀ mọ́ aburú nǹkan bá ṣe ọgbọ́dọ̀ jìyà pé ọfẹ́ da ìlúrú sọdọ́kọ́ sẹ́rí padà mínà táwùbà tọ́gbà fún túbá òun òwúwa ìpànìyàn má mọ́mọ́lì kìí àtàbọ̀ ànífà wọ́n ní tọ́ba jẹ́ sí wípé mo ti ṣáájú tọ́ba jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́fẹ́ ṣe tọ́fẹ́ ṣe yẹn ọfẹ́ dàlúrú ni haraba ọjọ́ muharri wọ́n gbà wípé ìjìyà rẹ̀ àbùkù fún nítorí pé àyàtà kílẹ̀ kan wípé láàmú sáàbà àyàfẹ́ ní tọ́ba túbá ṣáájú ayọ̀ dọ́rọ́ àtàkùtì rúùn àlè kó tó wípé kápá rẹ̀ tẹ̀síkọ́ wa kọ́ la mú kẹsẹ́ gbà mú tán ló ló túbá ó ti túbá fún rẹ̀ wọ́n ní tí ọba tí wàá jẹ́rú ẹ̀sẹ̀ yẹn tí ọba jẹ́ pàdéyàn míì ni a lè fi túbá rẹ̀ yẹn a lè fi bò á jẹ iye àpẹlẹsẹ̀ yẹn ó jírí mo sì ní kírímínà ọba lè má jẹ pápá ṣùgbọ́n gbọ́dọ̀ wá nǹkan kan kó fi márùn-ún àbúrú má tọ́ba dọ̀jọ́ wájú bẹ́ẹ̀ pé imaamu ahmad àti imaamu shafi'i àwọn gbà wípé ìyá ti bọ́ fún un nígbà tí lè túbá ẹ̀rí wọn ló sì fẹsẹ̀ rinlẹ̀ sílẹ̀ rí wọn wọ́n ti tọrọ lọ́wọ́ sọ pé àdìsí ànábì sọ pé àtá ìbò mina sunubi kamala gbàgbàlà gbogbo ẹni tó bá ti túbá kó o níbi ẹsẹ̀ ipò ẹjọ́ lẹ́sẹ̀ máa ní nígbà tí èèyàn bá ìdí lẹ́sẹ̀ kò ní yíyà àdìsí ẹ̀rẹ́ fi ṣẹ̀rí wọ́n gbà pé kò ti túbá kó wọn dẹ́sẹ̀ wọn ò ṣe má bí ìgbà tí ò ní ẹsẹ̀ ní ọrùn ni àti àdìsí arábìnrin tí ó ṣe sinna tí wọ́n wá rì mọ́lẹ̀ sẹ́gbẹ́gbà rì mọ́lẹ̀ ọ̀fẹ́ sá lọ wọ́n tún mú kíláàsì tó lòun túbá òun ò sí síbẹ̀ mọ́ àdìpọ̀ tó rọ̀ sínú gbà padà sọ ìkáyà àtẹlẹ yẹn fún ànábì kí ló sọ fún ànábì ní hàlà àtàràkìtùmọ̀ wa kí ló ṣe yín tẹ̀ fílẹ̀ mo ti sá lọ ẹ̀ ó nídìí ká ẹ lé kiri mọ́ hàlà àtàràkìtùmọ̀ wa ẹ̀ bá fílẹ̀ á ní tìtorí wípé tẹ́ ẹ bá fi ilẹ̀ yàtú bóyá yóò tù bá báyà tù bá lọ́ọ̀bù tọ́lọ́wọ́ sí kí ni tí wọ́n gbà tó bẹ́ẹ̀. ó mọ̀ pé nígbà sádìsì bá ti gbá pé yàtú bá lọ́ọ̀bù àlè tọ́lọ́ bá fi lè gbá kú bẹ́ẹ̀ tọ́lẹ́sẹ̀ tọ́lọ́lọ́ ní ẹ̀yin ẹrú mi asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a. tọ́ba ti rí bẹ́ẹ̀ tọ́jú pé gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run máa ń dárí jiyàn tí èèyàn bá ti tẹ̀ tó tọ́bẹ̀ aburú tọ́ba ti lóhùn òsè máa tó hùn fún wa wọ́n gbà wípé ẹ̀ṣẹ̀ yẹn ti fóònù kíni ó ti fóònù lọ́rùn ẹ̀ bẹ́sẹ̀ bá ti fóònù lọ́rùn ẹ̀ àjẹpé ìyá náà ti kíni ó ti fóònù ẹ̀rí àwọn ìmáàmù Ṣáfi'í àti ìmáàmù Ahmadu nìyẹn lọ́dọ̀ mi ọ̀rọ̀ wọn lọ́wọ́ àrọ́jẹ̀ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lọ́tẹ̀wọ̀n kí ni sábàbù tàrjíì nítorí àhàdíìsì méjèèjì tí wọ́n mú wa ọdẹ lálàáfíà àwọn tí wọ́n sọ̀rọ̀ ṣáájú wọn àfẹ́ gbígbé ọ̀rọ̀ tiwọn ní lẹ́sẹ̀ ọ̀rọ̀ tó sì lẹ́rìí ó ṣe gbára lé ju ọ̀rọ̀ tí ò ní ẹ̀rí lọ lọ́dọ̀ mi ọtí ọ̀tún ti wà lórí ẹ̀sìn ó ti wà lórí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn lórílẹ̀ ju ọ̀rọ̀ ti àwọn tí wọn ò ní ẹ̀rí lọ ẹ̀jẹ̀ dúró báyìí nítorí àsìkò tí ó ti lé wa bá ní kúkúrú ìpànìyàn èsè tí ẹ̀sìn wa tí ó fojú tọ́jà o ní gbogbo ọ̀nà lójú ni o lójú ọ̀nà ọjọ́ kọ́màmà ni o lójú ọ̀nà àṣìṣe ni o ẹni pé kò sí kankan bẹ́ẹ̀ tẹ́sí òfin ìyà tí òfin lélẹ̀ lé lórí ọ̀dẹ̀ tún fi yé wa wípé kèé wípé èèyàn máa dá mú òfin lọ́wọ́ ara rẹ̀ ní ogun tá sọ yìí ẹ̀sìn tẹ̀lé wa náà fààyè gba mọ́dàrán kásì adájọ́ kásì máa dájọ́ rárá kásì rárá ọgbọ́dọ̀ lọ wájú àwọn tí wọ́n dá sí jẹ́tẹ̀mà tí wọ́n sì máa jìyà sí bẹ́ fún ẹsẹ̀ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n sọ pé ẹ lọ jẹ̀yàn níyà ẹsẹ̀ àwọn náà sì ní máa jẹ̀yàn níyà níyà lórí mu yóò ní àwọn pépélé pépélé táàbì gbàgbẹ́ ní ìfẹ́ dá ẹsẹ̀ yẹn gángan táàbì ó lè máa jẹ ní ìyá ẹsẹ̀ táwa náà fi ní di ẹni tóun náà dá fún ìpànìyàn lọ́nà ìtọ́ ní láwùjọ dábàá nítorí wípé ọ̀pààyàn ni akọ̀múlẹ̀ ìtorí pa sí pé rìn kiri agboolé ọ̀yẹ̀mú ẹ̀jútáyà sí ẹ̀pá àwa náà ti dákú tọ́báyà lè padà rí wípé bóyá kèsè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwa náà ti dá fún ìpànìyàn káàkiri ní láwùjọ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lọ́lá ní kalẹ̀ nínú òfin wa ẹnu ìdá àti sọ́fẹ̀ ọlọ́jẹ́ kò ṣe wá ní àǹfààní ọlọ́mọ ṣe wá ní apànìyàn wọ́n ti ṣe wá lẹ́nu tí wọ́n pa ọlọ́ àtúntòbí ọlọ́run ọlọ́run àtúntòbìrì àtúntòbí ọ ìfàyàbalẹ̀ tó péye ìfàyàbalẹ̀ tó péye láwùjọ wa yìí ọlọ́run dákun bá nìfẹ́ rẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀sìn káàfin sìn ọ́ táàbù nípa ìyàbalẹ̀ tó péye ọlọ́run sì fún wa ní àwùjọ wa yìí ọlọ́run wáyé ní àárọ̀ tàbí nàtà mi kọ́ mi náà bàtà wọ́n padà ìlẹ́ka bẹ́ẹ̀ lọ mọ̀tò ní ọlọ́run àtúbẹ̀rẹ̀ àbíbẹ̀ ọ́ amínà fi àwùjọ nínà wọ́n wọ́n lè mú rana ìyára náà wọ́n lè fún wọ́n lè mú rana ṣìlára náà. برحمتك يا ارحم الراحمين اللهم اعز نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. جزاكم الله خيرا شكرا. رسول الله وحيدي كثر العباد وإن شاءوا عباد آمين جزاكم الله خير. جزاكم الله خير يا رب العالمين. Akíní òun wọn ti sọ láì àbẹ̀rẹ̀ wà nípa ìlú fún ọ̀wá nípa àtìkùn wọn. Akíní àfọ̀nà ọ̀la wọn bá ti yá mi náà. Àwọn tí wọ́n dé sí àwọn tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ wọn náà ni a gbé. A gbé yẹ sí ìsọ́fà iyo ala masalan asbabu mufakana a ti bu tawon to akin wa la hawla wa la